gba certificate lọ́wọ́ kò dẹ̀ máa ball out wọ́n bọ́ sí ìgboro ni wọ́n sí labour market. do not put all your eggs in one basket. sí wàhálà. mi ò lọ́wọ́ bẹ̀. ó bá papọ̀ ṣiṣẹ́ máa máa lọ ṣe fit. ó dàárọ̀ máa lọ ṣe fit. ó dàárọ̀ ó ká ẹ lára. ṣùgbọ́n tí kò yẹ nípa àwọn ọ̀hún five years nílé tí wọ́n rí admission yẹ tí wọ́n close about one to one hesitate. for the past five years tó ṣe ń lọ́rọ̀ admission yìí káfí ṣe àwọn tó wà lóyún. kẹ́ mi ò lè understand yẹ wọn ò understand yẹ tí olúwa ní ìfọwọ́n máa tó wà lẹ́yìn máa fọ́ ẹ̀ máa tó fún mọ́mí gbogbo ó jáde káyọ̀ lẹ́tọ́ làkúndé gbà síbi ìjọba. èmi wọn kúrò àwọn yàrá yìí fìlànà ló mi fi ń borí o máa wọ dàbí sí ti máa dàbí. lẹ́yìn gbogbo nǹkan tó ṣe yẹn ó tún kọ́ lọ́wọ́ wá náà. ìwọ irú ẹ ló wà máa fẹ́ rú ọmọ mi àwọn gómìnà ló fẹ́ é ṣe eré ṣùgbọ́n tí yóò bàbá ni mo fi paroko. àdúgbò níbi tí mo wà kò sí bàbá rẹ nìkan tó wá ṣe ìwò èyí tó ń ṣe ní ti jọ ẹ lójú. ẹyin bẹ́ẹ̀ sí ayẹyẹ ìyá tó ní kó gbé ìsìnkí mi rẹ̀. ọ̀sẹ̀ ní tìrẹ bá ní tìrẹ. ẹ̀gàrà tí o kàkà. bàbá tí o